kẹ́lẹ́sìmọ́lù kùránì ọlọ́run dápọ̀ ọ̀mọ̀sẹ̀ lẹ́ẹ̀mẹ́fà mọ́mọ́ wá ayà ìjọ ọ̀rọ̀ pè ní àyà tó ṣìfà àwọn ayà tọ́lọ́ ti sọ̀rọ̀ pa karùn-ún ẹlẹ́ẹ̀kẹ́ màdé sáré wọ́n tó ń gbé ìwà ẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ àwọn mẹ́rin sọ́ọ̀bù àkọ́kọ́ tàwọ́bà ẹ̀ẹ́kẹ́jì yọ́nùsù ẹ̀ẹ́kẹta náàlì ẹ̀ẹ́kẹrin ìṣòrọ́ì ẹ̀ẹ́kàrùn-ún ẹ̀ẹ́kàrùn-ún ṣùwárọ̀ ẹ̀ẹ́dẹ́fà fún síra mbàtàrí káyà bọ̀tọ̀ tó ti lọ mọ́ wọ̀nyí lẹ́rẹ̀ lọ wọ́n ní ká máa rọrùn sí gẹ́gẹ́ ní yẹ̀rọ ànàbíwò ìrọrùn fún sọ̀tọ́lá tìlẹ̀kọ́ yìí wọ́n rọrùn fún ànàbí lẹ́ẹ̀mejì méjèèjì ọ̀hún sí rè ìgbà tó wò ní ògùn òṣèré ìgbà tára yọ̀yà àtìgbàtọ̀ jábọ́ lórí nǹkan àgbò tó wù rẹ̀ lẹ́ táa bá wà mọ́dájú tó wù mọ́wù bá ti kárí gbogbo wa àní máa rọrùn táa bá ń lo báyìkì ìmáàmù ni mo fi dáyà àní máa rọrùn ṣùgbọ́n tó rẹ̀ pé a wà mí tọ́jọ́ pé òun mọ́wù rí kárí wa máìkì òṣìṣẹ́ nínú àlùmọ́ni àbá pọ̀ àbí sáwọn ti ń kírun yìí táà fúgbù kọjá àhán àní máa rọ́ báwọn àbí ìmáàmù gan ti ń lo báyìkì lọ ní mẹ́bà lọ àbí kó tó lu jẹrẹ́tọ̀ torí pé ìgbà tó wù mọ́wù kágbàgbé tó má ti kárí àbùkátà ká máa rọ́ ẹnìkan wà ní àfá mọ́ká nǹkan àti màjínà jẹmáà eléyàn ọba Saudi àwọn ní ọ̀sọ̀ kó gbò àwọn bẹ́ àwọn àfá àti ìgbogbo fún wọn yàtọ̀ sí bẹ̀ láàrin pé ìjọba ń pàṣẹ táwọn àfá àbájọ pé tọ́wọ́ ń sọ ní tí ń fẹ́rẹ̀ tí tọ́wọ́ àbájúgbà kí wọ́n lọ́gbọ́gbùlẹ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ àwọn ọ̀jẹ̀jọ́ fún níwájú ọ̀bàdẹ́dà ẹgbọ́n wá fi òsẹ̀ yẹ wá bí wọ́n lérè pé tí bí ẹ̀yìn sọ ẹrù yí ká àwọn àdúgbò kọ̀ọ̀kan maka àti mẹ̀dínà wọ́n níbẹ̀ ni ibo ní ẹjù rọrùn bẹ̀ mọ́tàmí lẹ́jù làwọn ìjọba ní ọkọ̀ pẹ́lẹ̀ àwọn àpapọ̀ ló ẹ máa rọrùn Kẹ́rin ọdún ti gbèrè lè. Wọ́n bèèrè pé kí ni káwọn afọ́gbẹ́fẹ́ lọ́wọ́ sọ lórí ọ̀rọ̀ mọ́ọ̀sì tí wọ́n kọ́. Ṣùgbọ́n ti mọ́mọ́ ń tó níbi tí ó ga ju tàwọn tó wà ní ẹ̀yẹ lọ. Tàwọn ọ̀rọ̀ yóò tó nì kan. Ṣùgbọ́n mo ń tó àyè tí wọ́n wà ga wọ́n lè dẹ̀ mọ́sálásí ànábì kò ní àtàbà ibi kankan ọ̀gá jù kankan lọ báyìí bí ṣe ń kí wọn fún ọsọ àbà lọ títí títí tí fọ́nà ti mọ̀ sọ́dọ̀ ṣùgbọ́n ní mọ́jábù màlìkíyà hadithi kan wá táwọn màlìkíyà lu ẹ̀rí bẹ́ẹ̀ kò sí sẹ́rí bẹ́ẹ̀ kí làdíìtù náà ó ń sọ̀rọ̀ àríkà gorí mẹ́bà yìí lọ ní gbogbo sí ń kírun bẹ̀ nígbà tó bí rùkú ó rùkú bẹ̀ tọ́wọ́ ti wá bẹ́ẹ̀ borí balẹ̀ àdẹ̀bí ọ̀wọ̀ àfẹ́ yèrè wá yóò àborí balẹ̀ lẹ́ẹ̀lẹ̀ yóò ti jókòó òkú wọ́pẹ̀ tó ń di di lákẹ́lẹ́ kejì ó tún kò òkè lọ bí èsì wá parí ìrọ̀rùn àdébì wá ní mo ṣe tí mo ṣe yìí nìdáàlà mú sọ̀nà tí wọ́n tàbí mú bí mo ṣe bẹ́ẹ̀ kẹ́ lè máa kírun sí èmi nígbà náà lọ́wọ́ ànábì gorí òkè lọ tí ó bá foríbalẹ̀ ìwá foríbalẹ̀ lẹ́ẹ̀lẹ̀ torí pé wọ́n òwúlẹ̀ lè rí nígbàmù tó gbọ́n náà ó bá rúrẹ̀ ti oríbalẹ̀ tọ́lọ́bẹ̀wò yóò gẹ ẹ̀rí ni pé ibi tí mọ́mọ̀ wọ́n lè gajù wọn ibi tí àná fẹ́ wà lọ ṣùgbọ́n wọn mọ́jọ́mù mẹ̀lìkíyà àwọn ní àtàbá wo tánàbí ṣe àjẹ́ wípé ìmáàmù ibi tí ọba máa wà yóò máa gajù ibi táwọn èrò ìrọ̀ àwọn ẹ̀sùn nígbà táwọn ibi ìdẹ́sọ ṣe ìtàn sọ́sọ́ ìdẹ́ ẹ̀ṣẹ́ àti ọ̀sọ́ wọn lọ sọ kí ni sọ́sọ́ ó ní mo màmá gòkè lọ èèyàn kúkú ń bẹnu yín èèyàn níwọ̀n tí mo ti ń bẹnu yín ẹ̀gá kẹ́ ẹ lé bá a rí mi bí mo ṣe ń kírun kẹ́ ẹ sì lé bá a mọ bí ìrùn dẹ́yìn ó ti máa kì í torí ilẹ̀ ẹ̀sọ̀ fún ẹ̀jẹ̀ ń bọ̀ ní ẹ̀yìn àwọn bọ̀ ọ̀rọ̀ ti wà báwọn àwọn tí wọ́n ronú tí ó ronú àwọn èso fẹ́ẹ́nu akàrí nípa tí ó rò kò rí bẹ́ẹ̀ tán pẹ̀lú sáàdẹ́bì tẹ́lu tààbá wá bá mọ́sálásí tọ́jọ́ pé tí máa mú ti ń kí òkú àgájú ìtawà yòókù wà lọ. a máa kọ̀rẹ́ẹ̀tì nǹkan yìí pẹ̀lú ẹ̀kọ́ tí mọ́sálásí bá gbẹ́rù tó bá jà wà lápọ̀ àbàgbòjò máa sọ̀rọ̀ ní tùbí nùbí a sì ha bẹ̀ dànù kápẹ́ nìkan lọ́kọ̀ àájẹ̀ kíjẹ̀ mọ́ ọ̀gbọ́lé àájẹ̀ lọ gbóntàn kápẹ́gbà náà lápọ̀ kẹ́ẹ́sẹ̀ bá nìkan ọkẹ̀ dè ní ọ̀yọ́ dígà àbẹ́lẹ́wọ́n kẹ̀ jìlóyìn náà pé àṣà àyẹ̀wò láti ìjọ yìí

kápá ìfẹ́rù ti tẹ̀sẹ̀ àjọ tó ń fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi lọ́kàpá rẹ̀ mọ́sálásí bíbíà mọ́sálásí bíbíà mọ́sálásí bíbíà ni ni wọ́n pè kìí òkè ṣùgbọ́n àní bẹ́ẹ̀ wọ́n lè tàwílù ní mọ́tàwílù so àlàkúlé ẹ̀jẹ́ kí ibi tí mọ́mù àtàwà náà tó dúró sí kọjọ wà bákan kan náà ó nìpínlẹ̀ ibi àbátírí ṣe ká máa sọ tọ́nà ó fi pé kí ọ bọ̀ sí ṣùgbọ́n yìí ọ̀sọ́ pé a ní ooo ní adébúlé táwọn ọmọ ọmọ